بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحابته أجمعين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى أبتيو سيدا بوغو ọba tí ó jẹ́ pé òun náà ní mú wá bẹ òun náà ni yóò sì máa pa wá nígbà tí àsìkò wa bá tó ìkẹ́ ọlọ́run ọba àlekèọ́lá àti ìgẹ́ rẹ̀ kọ́mọ bá anábì wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráalé ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tàbá ń tẹ̀lé orí pa rẹ̀ tí ó fi di ọjọ́ ògbìndì alkiyama ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin èyí tí a tún fẹ́ fi ṣera wa láǹfààní òun náà ni wíwẹ̀ òkú wíwẹ̀ lásọ bó la ṣe ń kírun sí òkú lára gẹ́gẹ́ bí sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí ibi tí a ti bẹ̀rẹ̀ fún wa òun náà ni pé ká mọ̀ yìí pé eléyìí sunna kan nínú àwọn sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ṣe àìmọ̀ nípa rẹ̀ òun náà ni wíwẹ òkú bó la ṣe máa ń wẹ òkú bó ni a ṣe máa ń wẹ láṣọ gẹ́gẹ́ bí ó ṣe wá látọ̀dọ̀ sí ọlọ́run sallallahu alayhi wa sallam àkọ́kọ́ náà ni pé nínú àwọn nǹkan tí a fi máa wẹ òkú àwọn àbí nǹkan mẹ́jọ kan ń bẹ tó jẹ́ pé a gbọ́dọ̀ kó kalẹ̀ nígbà tí a bá fẹ́ wẹ òkú wa. alákọ̀ọ́kọ́ òun náà ni pé a gbọ́dọ̀ wá scissors èyí tí ó jẹ́ pé a fi bọ́ aṣọ kúrò lára òkú aṣọ tí bá ń bẹ lára rẹ̀ scissors tí a fi gé gbogbo àwọn aṣọ tí ó fi ṣe é bọ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bákan náà a gbọ́dọ̀ wá a fi fa irun abíyá rẹ̀ a gbọ́dọ̀ wá màkínà rẹ̀ ìyẹn àwọn nǹkan tí a lè fi fa abíyá a gbọ́dọ̀ wá kalẹ̀ bákan náà òun náà ni pé èyí tí a lè fi fa túbọ̀ mu a wá kalẹ̀ bákan náà asidir gẹ́gẹ́ bí o sì jẹ́ pé bó ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà rẹ̀ tẹ́lẹ̀ pé tí fẹ́ wẹ òkú wọ́n fi asidir wọ́n papọ̀ mọ́ omi bákan náà káfóòr káfọ̀ agbọ́dọ̀ síkíni o káfúrà agbọ́dọ̀ a gbọ́dọ̀ a gbọ́dọ̀ jẹ́ kí òun náà òun náà wà nínú àwọn nǹkan tí a fi wẹ òkú bákan náà nǹkan tí a lè fi bo imú wa bákan náà ìbọ̀wọ́ bákan náà òun náà ni pé a gbọ́dọ̀ ìkísà kan tí ó pé òun ní wà lọ́wọ́ wa yàtọ̀ sí ìbọ̀wọ́ tá a ti fi bọwọ́ ìkísà òun gbà tí a bá fẹ́ máa wẹ òkú òun ni a wè mọ́wọ́ òun láwè tá a fi ṣe kí ni o tá a fi fọ oko wa eléyìí ni àwọn nǹkan tó jẹ́ pé yọ wà tí ó jẹ́ èròjà tí a fi máa ń ṣe kíni o tí a fi máa wẹ òkú lẹ́yìn eléyìí òun náà ni kí lẹ a fẹ́ fi wé òkú inú àwọn nǹkan tí ó jẹ́ èròjà tiẹ̀ náà tó gbọ́dọ̀ wà ní àrọ́wọ́tó wa òun náà ni kíni o a gbọ́dọ̀ wà. Wa asọ mẹta ìpele mẹta agbọdọ gbọ́dọ̀ wá kalẹ̀ bí ó ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam bó ṣe fi wé òkú mùsùlùmí. bákan náà òun náà ni agbọdọ gbọ́dọ̀ wá okùn tá a fi dè é ó lè jẹ́ méje ó lè jẹ́ márùn-ún ó sì lè jẹ́ mẹ́ta a wò lódiwọ̀n bí sáìsì òkú yẹn bí ó ṣe rí. bákan náà a gbọ́dọ̀ wá a wàá sọ pélébé kan náà tí ọjọ́ yìí pé lásà mahalla a gbọ́dọ̀ wá òun náà a wà kalẹ̀ tí ọyọ́ jẹ́ nǹkan tí a lè fi dáàbò bo òkú yẹn nígbà tí bóyá nǹkan fẹ́ nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ tó yẹ pé aṣọ yẹn tí a mú lọ́wọ́ yẹn yàtọ̀ sí. Uh, tí a fẹ́ fi wé aṣọ òun náà ó yọ wà nílẹ̀ extra kékeré òun náà ni yọ jẹ bákan náà òun náà ni àwa ada sídìr àti omi àpò àpò papọ̀ lẹ́yìn ìgbà tí a bá ṣe báyẹn tán ní tí ó kù tá a ṣe òun náà ni pé kàfúrù náà àrò náà omi. ìyẹn káfúrà á ṣe kíni o á da òun náà papọ̀ mọ́ sódà bákan náà á sídìr àti á ṣe kíni o á dàpọ̀ mọ́ omi bákan náà á wà bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ a ṣe ń wẹ òkú a kọ́kọ́ ṣe òun náà ni pé a bọ́ aṣọ kúrò aṣọ ti wà lọ́rùn òkú á bọ́ kúrò ní ọrùn rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa nígbà tá à ń sọ èròjà rẹ̀ fún wa lẹ́ẹ̀kan n tá a fi gé a fi sísọ́ọ̀sì a fi gé a sì bọ́ kú sọ̀rọ̀ lẹ́yìn eléyìí bá a ṣe wá bẹ́ bọ́ aṣọ yìí a gbọ́dọ̀ wá nǹkan kan tá a tẹ̀ lẹ̀ tó jẹ́ pé yóò fi bo a fi bo òkú yìí láti bí ìdodo sí orúnkún lẹ́yìn eléyìí a bọ́ lára rẹ̀ pẹ̀lú pé. Pe, a a ti tẹ́ nǹkan sí abẹ́ abẹ́ òkú yẹn bá a bá ṣe ń bí àwọn ọ̀nà yìí tí a bá ti ń yí òkú padà lábẹ́ báyìí tá a bá ti ń tẹ́ sátírù yẹn tá a bá ti ń tẹ́ sí abẹ́ òkú òun náà lè àṣekè ni o a yí òkú sí apá àlàáfíà a fi mú déédéé ẹ̀ absent ti ń bẹ ní. a fi ti ń bẹ ní e, a yọ yọ ti yí sí ẹ̀gbẹ́ ẹ̀ àlàáfíà yẹn bákan náà a si aṣọ kúrò lára rẹ̀ ọ̀nà bá gé náà ní ńlá ní ẹ̀rí yìí bákan náà o náà ni a aṣọ yẹn ní apá ọ̀tún ní apá ọ̀tún bákan a tún gé láti apá àlàáfíà lẹ́yìn eléyìí òun náà ni pé a wà gbé òkú sí apá àlàáfíà a yọ aṣọ tí ń bẹ ń nipa a gbọ́dọ̀ ṣàkíyèsí nípa pé bá a ṣe ń yí òkú tí a ń yọ aṣọ yìí òun náà la gbọ́dọ̀ máa ṣe àkíyèsí pé ìhòhò rẹ̀ a ní jẹ́ kí ọ hàn síta bákan náà a tún yí òkú ọ̀tún á yọ aṣọ ẹ rí i pé a ti yọ a ti yọ tán báyìí a ti yọ lápá kìíní a ti yọ lápá kejì bákan náà n tá a ṣe báyìí ni pé a wà mú mọ̀fàṣílù rẹ̀ gbogbo àwọn jọ́ìntì ẹ̀ a ṣe báyìí kó lè bá a rọ̀ kó lè bá a rọ̀ òun náà ni a ṣe bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí a fà á a ti gé túbọ̀ mu ti aṣọ tó gùn a gé bákan náà a fà á a tu abíyá rẹ̀ tó bá rọrùn tí o bá rọrùn á wá nǹkan nínú àwọn nǹkan irinṣẹ́ a ti kó kalẹ̀ fi fa abíyá rẹ lẹ́yìn eléyìí a gbé òkú yẹn á gbé wá á gbé jókòó wà ní ikùn ni á máa ṣe sàmà pé kò sẹ́mi lára ara rẹ̀ mọ́ a ọ̀rà wọ ara ma fọwọ́ wọ nítorí pé àìbá àmà tí nǹkan bá ń bẹ níkùn yọ ó ṣe kí ni o yọ àwọn ibi tí ẹni tí a fi fọ̀ àti fi sọ́wọ́ àti fi glove àti fi sí ọwọ́ bákan náà ìkísà tá a sọ lẹ́ẹ̀kan náà àti yí òun náà mọ́wọ́ sàmì bá a ṣe yí mọ́wọ́ yẹn a wà tábà fún òkú yẹn láì ní jẹ́ kí ìhòòhò rẹ̀ láì ní jẹ́ kí ọ hàn àtàbà fún níwájú àtàbà fún lẹ́yìn papọ̀ lẹ́yìn eléyìí a ṣàlùwàlá fún òkú náà a ṣàlùwàlá a ṣe bí a ṣe máa ń ṣàlùwàlá irun òun náà ni a ṣe ṣàlùwàlá fún bákan náà àlùwàlá tá a ṣe fún àfọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yọ̀yọ̀ àfomisi lẹ́nu lẹ́ẹ̀mẹ́ta àfi omi àfìrora fi wọ́n máa fi omi ṣe nímú lẹ́ẹ̀mẹ́ta ojú wọ́n wẹ ojú fún lẹ́ẹ̀mẹ́ta bákan náà ọwọ́ méjèèjì déédéé gbọ̀n lẹ́ẹ̀mẹ́ta bákan náà òun ni a pa orí rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń ṣàlùwàlá run pẹ̀lú etí rẹ̀ a sì fọ ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ àlàáfíà lẹ́ẹ̀mẹ́ta nígbà tí a kúò lórí eléyìí nítòkù náà ni kí a máa wẹ òkú abẹ́ látorí gẹ́gẹ́ bá a ṣe bá a ṣe máa ń wẹ̀ nígbà tí àlàyé ń wẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni a ṣe a ṣe ṣe pẹ̀lú pé ìṣẹ́mẹ́jì agbègbè sídìrì yóò wà níbi kìnìún a fi sí lórí a fi sí lórí a wà fi a fi omi fọ̀ a fi ọwọ́ yá lórí a sì ṣe kíni o a wẹ̀ ẹ́ eléyìí a gbọ́dọ̀ jẹ́ pé ọ̀tún a wẹ̀ ọ̀tún rẹ̀ a fomi síbẹ̀ a fi ọwọ́ àfọwọ́ gbó bákan náà ibi ìhòhò rẹ̀ a da omi síbẹ̀ pẹ̀lú pé ká má gbàgbé ìhòhò rẹ̀ a ní jẹ́ kí ọ hàn bákan náà omi tá a fi ń fọ á ṣe kí ni o ọwọ́ rẹ̀ ibi ọwọ́ rẹ̀ á mú ọwọ́ méjèèjì á fi ṣe kí ni o á fi fọ àwọn ibi tí a bò yẹn ẹ pé omi ò débẹ̀ ṣùgbọ́n àrọ̀rà máa kí ọwọ́ bọ inú pẹ̀lú aṣọ tá a fi bo ìhòhò rẹ̀ láti ìdodo dé orúnkún a máa kí ọwọ́ bọ abẹ́ rẹ̀ láti máa fi ọwọ́ gbó ara. A sì bẹ́ẹ̀ ní ọ̀tún lẹ́yìn ìgbà yẹn á tún bọ́ sápá àlàáfíà rẹ̀ bá a ṣe ṣe lápá ọ̀tún náà á ṣe kíni o á ṣe bẹ́ẹ̀ náà àti gbogbo ibi tí ó bá kù ní ara. bákan náà nígbà tí a bá dé ibi ìhò tí a ti kọ́fà tá a ti bò yẹn á fọ́ á sì ṣe kíni o á ọ̀rá gbé gẹ́gẹ́ bí mo sọ á ọ̀rá gbé aṣọ láti ọ̀rá gbò fomi sí. Si ibẹ̀ láì ní jẹ́ kí ìhòòhò hàn lẹ́yìn ìgbà yẹn a ti ṣe apá àlàáfíà bí a ṣe ṣe yìí a ṣe apá ọ̀tún tá a fọ̀ lẹ́ẹ̀mẹ́ta apá ọ̀tún tá a ti fọ̀ apá òsì tá a ti fọ̀ bákan náà a tún bọ́ sí ibi ọ̀tún tá a fọ̀ lẹ́ẹ̀kejì apá àlàáfíà náà á fọ ní ẹ̀ẹ̀kejì pẹ̀lú bí a ṣe ń fọ yìí òun náà ni kíni o ká má gbàgbé pé kàfóòr tí a fi sí omi a fi sí yóò máa wà ní ara rẹ̀ pẹ̀lú bí a ṣe máa fọ gbogbo ẹ̀ náà nítorí pé nínú àwọn àǹfààní tí ń bẹ níbi kí a fi kàfóòr sí omi òun náà ni pé yóò jẹ́ lọ́fíńdà fún un yóò sì jẹ́ kí ara rẹ̀ ó lè dá sásá ara yẹn ó lè dá sásá tẹ̀rà yóò dá sásá tí ó tí ó rẹ pé bí èèyàn bá fọwọ́ sí báyìí yóò èèyàn mọ̀ pé èèyàn fọ nǹkan tí tí ọmọ so inú àwọn àǹfààní tí ń bẹ fún ké àfikà fòrò sí omi kódà nígbà tí wọ́n bá gbé e dénú sàárè àǹfààní rẹ̀ tún wà ń bẹ bíi nílà bákan náà òun náà ni pé Islam ó mójútó wa gan débi pé ó ṣe àmójútó àmójútó ìgbà tí à ń bẹ láàyè àti ìgbà tí kíni o tá a tún sí débi pé a gbọ́dọ̀ máa bà sí rí alààyè a tún gbọ́dọ̀ bà sí rí òkú ẹ̀rí afikafur yìí ìwẹ̀ kan ó náà ni a fi sí tí a sì ní ṣe kíni o tá a ní fi ọwọ́ gbó nígbà tí a bá dà sí òkú yẹn lára pẹ̀lú eléyìí àti parí a wíwẹ̀ òkú òun náà ó nìyẹn lẹ́yìn eléyìí nínú àwọn nǹkan tí wíwẹ̀ òkú tó kó sínú nípa ọkùnrin bẹ́ẹ̀ náà ni obìnrin náà nígbà tí a bá wẹ̀ gbogbo bá a ṣe sọ yìí a sì wíwẹ̀ òkú nìyẹn so that tí obìnrin a rí i pé a mú irun irun obìnrin wọn ò kó wọn ò kó irun obìnrin bákan náà òun náà ni pé ìhòhò obìnrin ẹ rí i pé bá a ṣe bo òhò tọkùnrin òun náà ni ààbò òhò ti obìnrin náà àwọn ibi tó jẹ́ ìhòhò lára obìnrin ààbò àwọn ibi tó jẹ́ ìhòhò lára ọkùnrin náà ọ̀ranyàn ni fún aláṣẹ kìnìún láti láti bò ó lẹ́yìn eléyìí a gbé òkú a gbé sí orí tébù lọ́tọ̀ a gbé kúrò níbi tá a ti wẹ̀ yẹn a gbé sórí tébù yìí lẹ́yìn eléyìí a wà á lẹ́yìn ìgbà tá a ti gbé òkú sí orí ibi tí a fi lè a fi máa fi gbé òkú káàkiri lẹ́yìn ìgbà tá a bá ti gbé sórí ibẹ̀ yẹn tán ẹ rí i pé a fún wa nínú àwọn aṣọ tí a kó kalẹ̀ eh, ìpele mẹ́ta òun náà ni yọ jẹ́ kó tó wá di pé a gbé òkú a dàbò òkú lára a fi eh, eh, a fi perfume sí àwọn àyè mawadi sujud àwọn àyè tí ó fi ń kírun yẹn tí fi ń kalẹ̀ lẹ́yìn eléyìí òun náà ni a wà máa wé ní aṣọ abẹ́ látàpọ̀ ọ̀tún a tún bọ́ sí apá àlàáfíà lẹ́yìn eléyìí òun náà ni pé ẹ rí pé a ti ń wé ní aṣọ aṣọ òkú yẹn aṣọ funfun a ti ń wé sọdọ a wà yọ èyí tá a fi bò láṣìírí tá a fi kọ́fà bí òwò rẹ̀ nígbà tá a mú wẹ̀ á ṣe kí ni o a wà yọ kúrò bákan náà àwọn nǹkan tí ẹ̀ẹ́ lẹ́yìn rẹ̀ á wà wé lẹ́lẹ́kejì bákan náà á tún fi aṣọ kẹta á tún á tún fi wé lẹ́yìn eléyìí òun náà ni pé á wà á so òkú yẹn á so á so ẹ̀rù àti sọ fún wa wípé ó lè jẹ́ méje ó lè jẹ́ márùn ó sì lè jẹ́ mẹ́ta ní bí òkú yẹn bí sáìsì rẹ̀ bí ọba ṣe bí ó bá ṣe tó wíwé tá a sì fẹ́ wé ìyá àwé níwèé tó jẹ́ pé tá a bá ti gbé sínú sàárè yóò rọrùn fún wa láti tú okùn yẹn bákan náà wọ́n tún wọ́n ṣàlàyé fún wa nípa pé gẹ́gẹ́ bá a sọ lẹ́ẹ̀kan pé bí a ṣe aṣọ obìnrin ẹ pé àtijọ́ wẹ̀ wọ́n wíwé aṣọ obìnrin àti tọkùnrin ọ̀nà tó gbà yàtọ̀ òun náà ni wípé orí wọn irun dídì á bá wọn bá á bá sí ọ̀nà mẹ́ta á bá sí ọ̀nà mẹ́ta so awi ni ní aṣọ mẹ́ta bá a ṣe sọ lẹ́yìn ìgbà tí a wọ aṣọ fún lẹ́yìn ìgbà tí a wé ẹ̀ tá a wé ìbòrí tá a wé fún so that ẹ rí i pé n tí ó fi yàtọ̀ sí. Si, ti ọkùnrin náà nìyẹn lẹ́yìn eléyìí kó tó di pé a wà á bò lójú a bò òkú yẹn sẹ́yìn pé a ti wé a ti wé ní àwọn aṣọ tá a fi wé òkú yẹn ṣùgbọ́n ojú rẹ̀ kó tó di pé a wà á sọ pé a bò lójú a lè pe àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn òkú láti sálámà sí òkú láti kí í ẹ̀ láti ṣe dùhàù fún eléyìí ni ìgbésẹ̀ tí ọkàn níbi wíwẹ òkú àti wíwẹ̀ ní aṣọ abẹ Allah subhanahu wa ta'ala kí o ṣe àforíjì rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa bákan náà òkú tí à ń wẹ̀ bákan náà àti gbogbo mùsùlùmí pátápátá lẹ́yìn eléyìí láwa àbò àbò àbò ààbò pátápátá lẹ́yìn eléyìí òun náà ni pé òkú tó ti kú ó ti jẹ́ àpèjúwe fún ẹnìkọ̀ọ̀kan wa tó fi jẹ́ pé yóò jẹ́ wáàsí fún wa kó tó di pé ẹnìkọ̀ọ̀kan wa náà kú tá a sì fi lè sẹ́rí alámọ̀rẹ́ wa sí ọ̀dọ̀ ọlọ́run ọba àlekèọ́lá tó jẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ ni a ti máa ran kan pé kíkú rẹ̀ kó fi pa ẹnìkọ̀ọ̀kan wa kí Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kí ìgbẹ̀yìn dáadáa ẹnìkan jẹ́ kí ọgbẹ̀yìn ẹnìkọ̀ọ̀kan wa lẹ́yìn eléyìí òun náà ní kíkírun sí òkú lára kíkírun sí òkú lára òun náà ní ọ̀nà òun náà ní bó o la ṣe ń ṣe aláwọ̀kọ́ náà ni pé a ṣe takbiratul ihram a ṣe Allahu akbar Allahu akbar ní alákọ̀ọ́kọ́ Allahu Akbar alákọ̀ọ́kọ́ ẹ̀rí pé takbiratul ìrọ́ọ̀mù tí a ṣe yìí alákọ̀ọ́kọ́ tí a bá ṣe a ka suratul fatiha òun náà ni a ṣe tá a ṣe níbi ìkírun sókù lára ṣe pé tó sọ pé a fẹ́ ka duawul istiftah àní sọ pé àtúnṣe tí suratul fatiha òun náà ni a ṣe bákan náà a tún ṣe allahu akbar lẹ́ni tí ó ń ṣe eh, allahu akbar lẹ́ẹ̀kejì tá a bá ṣe ń tá a kà lẹ́yìn rẹ̀ náà ni pé a ṣe asọ́látù ala nabi sallallahu alayhi wa sallam èyí tó sì dáa nínú asọ́látù tí a ṣe òun ni sọ́látù ibrahimiya òun ni a ṣe bákan náà òun ni kíni o a ṣe allahu akbar a sì ṣàdúrà fún òkú pẹ̀lú àdúràwù tí ó wá látọ̀dọ̀ òsì ọlọ́run sallallahu alayhi wa sallam yìí pé allahumma gfiri lahu warhamuhu wa aafihi wa afu anhu wa akrim nuzula wa wasi madukhala wa agusilhu bilmahi wa thalji wal barad wa nakihi min adunubi wal khotoya kama yunaqqa thawbul abyadu mina danas wa abdiluhu daran khayran min dari wa zawjan khayran min zawjihi wa adkhilhu aljannata wa a'idhu min adhabi alqabr wa min adhabi annar wa afsah lahu fi qabrihi wa nawwir lahu fihi so eléyìí ó wà nù sahihu muslim lẹ́yìn eléyìí a sì ṣe allahu akbar a dúró díẹ̀ a sì ṣe kíni o a sì salama sí i ọ̀tún wa ní sálámà kan subhanaka allahumma wa bihamdik shadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.